apàṣẹ ni wọ́n àṣẹ tí mọ́lẹ̀ ti padà lórí kò pa. jọ kí ló sọ ń sìn náà. mọ́lẹ̀ ni apàṣẹ. apàṣẹ ìwọ apàṣẹ jọ́sí olóògbé ló ti gbọ́ pé apàṣẹ kan wà ń bì kan tí kò lè tó ń bá kẹ́ up ṣé wò kí n má gbọ́ máa sọ pé behind every successful man there is a woman I am the woman behind your success. how dare you talk back at me. hello what's the problem. do you want to raise your hand at me. why are you talking back at me. why. kí ni problem ẹ ń ọmọbìnrin kí ni problem ẹ. everything in this house and, and I gave you all this. You ride in luxury cars, killing hot fed the woman. What is the problem? Ocean land, John, can you just keep quiet? Can you just keep quiet? Is life all about luxuries? Tell me. Shall life over all about cars, um, trips and all that? Keep your trips. Keep your money. I hate you. I hate your money. I hate you. I don't want anything. I don't need your money. listen, listen, listen, Flora, I love you. I love you so much. I am an African. Kò burú tí African man bá ní ìyàwó mi. Àwọn bàbá mi ní ìyàwó púpọ̀. See, but I love you. Shush. Africa. Nǹkan tó máa kó sí yín lórí nìyẹn. This culture, I hate it. It's barbaric. I don't want to All I need is your love. I don't need anything more. Just leave me alone and let me be.